On the issue of Lagos, what people are going through in Lagos, I just they laugh. I just they laugh. I saw one MC Olomo or whatever they call him showing power. I just they laugh. We have tested this thing before. Oh. This guy, wey will they do when will they start when they start na una go beg for peace. It's only federal government I can challenge us in Nigeria when it comes to the Ibadan. No other, no other crime. So this thing we are doing in Lagos, humiliating people, pursuing them, wounding them, fighting them, because we have never reacted. When we push us to the wall, now you go beg for peace. This Olowo and the eh, MC Olowo and his plate or eh, friends who are doing all this. Now from corner where they hide, you will be preaching for peace. Now you go run away. I know who Igbos are. When we bounce back, now you go run away. Now you go cry. That's your level. your leg will not talk to down. I know how we are pacifying our people. Cool down. Cool down. We are not cowards. We are warriors. These are the two things I said I should say this afternoon. Nigeria, you are pushing Indigo to the war. We don't want to fight any war again. Mm-hmm. But if you continue to push us to the war, no problem. Thank you. mo kí wa kí o gbogbo ibikíbi tẹ bá wà tẹ ti ń mi àbí ti ń wò mí orúkọ tèmi ò yípadà rárá yèyé dára kò wé kò kò kò ó ní mò ń jẹ́ <laughs> àbàwà ṣe nǹkan báyìí o <laughs> ẹ̀yin ọmọ nna nna kejì náà waiting ọ̀sìn gíní nna. nna asị gịnị asị gịnị kedu ka ọ dị kudu kudu to you abeg na wetin we do you this man shebi na biafra you be before before i no know whether you still be, be, be part of biafra now or e be like say kanu nnamdi e don chase you comot abeg e be like say you no know, dey dis world you don't tey wey you come out. you know they hear one care eleti law because it can't be like say oh una go just they look for trouble anyhow anyhow and that trouble where una they look for we go give una full dose if we start with una now una go begin dey hala hey the yoruba yoruba dem don start yo they are tribalism o they are tribalism, yo they are tribalas, yo they are this yo they are that yo but now una go dey look for trouble up and down if you no get una time now una go dey look us dey dey dey dey dey throw stone to us dey throw us stone May we for talk and if we talk una go begin dey talk say hey we don start again yo wetin dey worry you you dis man who you be wetin dey work you na who you be you chop wench. kí ló ń gbé mí kí ló gbé sáyà ẹjọ ẹ bá mi translate yorùbá mi fún kò lè dùn lóyìnbó járe ẹjọ ṣòro èṣù mi ni ẹ máa gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ẹ ipe AMC dey do gragra because of Lagos TMC MC bá ṣe gragra because of Lagos yes ó ní right láti ṣe gragra because ọmọ Yorùbá ni yes ó kò jẹ́ pé bó tún máa ń ṣe gíragíra yẹn dọ́dọ̀ àwa àtàjọjọ́ ọmọ yorùbá ìyẹn làwa ò láìkì ṣùgbọ́n kí irú somebody like you àtọ̀hún rìn wá. See finish don enter tí ò bá ṣayé sí finish tó enter ẹ̀yin ọmọ ìran mi ẹ wáyé wa náà yìí sì blame yín ẹ̀yin tẹ́ ẹ máa fọkọ ọkùnrin ilẹ̀ yorùbá lẹ̀ tẹ́ ẹ lọ fẹ́ wọn lọ́kọ ẹ̀yin tẹ́ ẹ máa fọmọbìnrin ilẹ̀ yorùbá sílẹ̀ tẹ́ ẹ lọ fẹ́ wọn láya ẹ̀yin lẹ́ ń fún wọn láyọ̀yọ̀ náà. now na dey make dem dey dey make their head dey swell like say dem be dem be dem big pass who dem be dem dey look themselves like say dem pass how dem be so una think say anywhere wey una reach una fit dey mash their una go fit dey mash their head anyhow because una don see say yoruba we dey take am easy with uh, uh, uh, strangers we are very lovely people anybody wey be say no be yoruba e come e, e enter yoruba land we go give am space we go give am we go show am love we go give am everything to make am dey comfortable so tey una go still send for una family come. see dis igbo guy o oh, wey be say ni igbo dem aṣùsọ́nà yin lo mori ìyá yín ni ní ọ̀rọ̀ tẹ́ dẹ̀ fẹ́ gbọ́ yẹn ọ̀rọ̀ eti edi ikún gbọ́ lọ́jọ́ kìíní àná tí etí ẹ̀ di ẹ fẹ́ ọmọ ale to sọ̀rọ̀ yi olókùn pọ́npọ́n bá see dis guy wey dey talk igbo wey dem go dey say lagos na no man's land una no well for dat statement alone all of una wey be say na sleepers. and polybag na im una dey take enter lagos una village e dey dry e no dey productive at all if e dey productive why all of una dey run comot for una village why una dey run comot for southeast why una dey come southwest ninety percent of igbos wey be better person today na from yoruba land na yoruba land make una life better na yoruba give una food make una life dey meaningful because we know say ninety nine point nine una if una dey comot for south east come south west come yoruba land especially dat lagos na we bedroom slippers una dey take enter and una go carry poly bag na poly bag be una travelling bag that is anyone among una wey get anything to carry many of una no dey even fit carry ordinary poly bag na empty hand with bedroom slippers with one shirt wey don to. wey don tear like rag na una dey wear we one trouser wey don wey im life don comot sokoto sofe sofe e no reach up e no reach down na una dey wear take enter yoruba land and especially dat lagos state as una reach there with nothing give dem make we give una few years three years five years una don get business una don build house for una village una don buy property for lagos una don go marry for una village carry wife come come dey born born born una go dey born born born born born born una fit born heaven and earth if e reach una for one year may una wife born two pikin una fit because if una wife wey una go village go bring come whether na supermarket o una get o or any kind of business as e dey get one belle like dis the belle as she dey born am di pikin wey she born e never begin dey crawl belle don grow again na so na life be na dat lagos state yoruba land especially in general na e give una hope life make una life dey meaningful so una don chop belle full now una come think say wetin una fit compensate us back na to dey dance on top of their our head say lagos no be yoruba land uh-uh, na anambra land e be like say ó dẹ̀ pé orí yín ti epo ti ta sí yín lọ́pọlọ ó dẹ̀ pé ẹ mọ nǹkan tó kù uh-uh, lagos no be no man's land na anambra land na imo land na lagos na enugu land lagos na aba land abi na uh-uh. lagos na aba land na imo na enugu lagos na oweri land because orí yín ò pé ọ̀nà àwọn kan finish am ẹ wá fẹ́ da gbogbo ẹ̀rú ẹ jọ gbogbo wa torí nǹkan tí ò bá ṣẹlẹ̀ mi kì í sọ lẹ́nu ọjọ́ mẹ́ta lẹ́nu december pẹ̀lú nǹkan tí wọ́n fojú mc rí ní december ojú ẹ̀ rí mà bọ̀ láti december yẹn bóyá èmi ni mi dẹ̀ current ni o bọ̀ mo níwọ̀nba tèmi mo current mi ì tí ì rí ibi tí mc ti ṣe làwùlàwù láti december débi tá a dé yìí pátí lilo ẹ̀gan mi ìrè pó dàbí ẹnu títí tẹ̀yìn bóyá àwọn èèyàn á ti padà ráwọn èèyàn tán lè bá wa advice ẹ òun náà loju aye ó ti padà fetí ara ẹ gbọ́ nǹkan tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ní orí ọ̀fẹ́ yẹn tó bá kú tán ni àwọn ọ̀rọ̀ yẹn máa ń jáde ṣùgbọ́n lójú ayé tiẹ̀ ni àwọn ọ̀rọ̀ yẹn jáde bóyá ó dẹ̀ ti gbọ́n mọ́ tilẹ̀ tó náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe tó o correct mistake ògo ni fún jésù torí kí irú nǹkan bẹ́ẹ̀ tó máa ṣẹlẹ̀ ọlọ́run fẹ́ kó correct mistake yẹn ni títí dìsín mc ò ṣe làwùlàwù kí ló wá kan mc tó ń halẹ̀ mọ́ mc ó mà ga o tí mc bá tún bẹ̀rẹ̀ pẹ̀lú yín sìn ẹ tún máa kẹ́nu sókè sí agbèrò of lagos ṣé una no dey get agbèrò for aba una no get agbèrò for enugu for owerri for south east una no dey get agbèrò there if agbero dey lagos dey yoruba land dey do anyhow wetin concern una na igbo land dem dey may una go face una agbero wey dey una side now the mc do una now wey una come carry mouth dey dey threa ten am tẹfẹ wa ma le tẹfẹ ma le ṣanmọ mc Tani Ba Ba Ba ta ni Ba Ba ló Ba Ba Ba Ba Ba Ba Ba Ba Ba Ba ṣe bìlíìfù ipò lè máa sọ̀rọ̀ sí mc wá wá wá mẹ́ọ̀nà kan mọ̀ lọ́dọ̀ ti tèmi mo máa sọ wípé torí àwa ọmọ yorùbá fúnra lára wa àwa la mọra wa dáadáa nínú níta back to back a lè gera wa jẹ yánmayànmá àwa la lè sòótọ́ ọ̀rọ̀ fúnra wa a dẹ̀ mọ̀ pé Yorùbá ò láìkè èèyàn tó bá ti sòótọ́ ọ̀rọ̀ fún wọn bọ̀ wọn ò ní ṣọ́ọ̀ṣì lọ́dọ̀ ti tèmi ṣùgbọ́n wípé mo wá ń sọ òótọ́ ọ̀rọ̀ yẹn láàrin ara wa o mi ìbá mi ìfi ọmọ ìran mi kankan ọmọ Yorùbá mi ìfi bá ẹ̀yàkẹ́yà bí ẹni elédè kejì àbí ẹlẹ́yàmẹ̀yà kankan mi ìfi bá wọn ṣeré mo ní àáyán èèrà ilẹ̀ Yorùbá mo ní mi ìfi bá ẹ̀yà mìíràn ṣeré mi ìmọ̀tẹ́lò mi lọ́dọ̀ ti tèmi ni iyebíye ni wọ́n jẹ́ lọ́wọ́ mi ṣùgbọ́n tó bá ń ṣe àwọn nǹkan tí ò dá láàrin ara wa wà láyìn gé wọn jẹ máa tú sí wọn lójú bí ejò báyìí ṣùgbọ́n kì í ṣe bí ẹ̀yin àtọ̀hún rìn wá ẹ̀yin ọmọ tó jẹ́ wípé ẹ sáàdì ọgbà ilẹ̀ yorùbá ọgbà ilẹ̀ yorùbá ọgbà lagos state ó gbà yín ẹ di èèyàn ara yín wá balẹ̀ ẹ bá mi pín fídíò èdè yìí tó bá gbọ́ yorùbá nínú tó gbọ́ níta tó lè bá mi sẹ́ǹdì ẹ̀ sáwọn tó kù kó bá mi túmọ̀ ẹ̀ fún wọn orí yín yìí ta ló tilẹ̀ ń gúnyán fún ẹ̀yin ọmọ yíbò tó ń sọ fún yín pé tọbẹ̀ òṣòro gangan gangan ná kí lẹ rò pé ẹ ṣe ẹ já mọ́ gan ta lẹ rò pé ẹ jẹ́ gan tẹ rò pé gbogbo nàìjíríà sì lẹ́fẹ́ máa gò gàràgàrà ẹ gùn fúlàní haúsá ẹ gùn wọn gàràgàrà ara yín gan ẹ gùn gàràgàrà ẹ tún máa bọ̀ àwọn ọmọ delta ẹ gùn wọn gàràgàrà ẹ tún wá máa bọ̀ lọ́dọ̀ yorùbá ẹ fẹ́ máa ṣe bí ọlọ́run ta lẹ́yìn abálájọ táyé yín ò dá tí south east ṣe dira rádaràdá tó di rédèrèdè ẹ máa wọ ọmọ àlè ọmọ àtiró tó ra ẹsẹ̀ bàtà kan ránṣẹ́ fáwọn òbí ẹ̀ lé ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ẹ máa wọ ọmọ àlè tó ń wí rẹ̀dàrẹ̀dà nígboro ẹnu tọ́rọ̀ òdá lẹ́nu ẹ̀ tó ń ṣe bí ewé jébèlè yìí o níwọ ṣó o ti lọ sọ́ọ̀tì pírọ́blẹ́mù yín àwọn tó ń pa yín ní ìlú yín lọ́hùn bẹ́ẹ̀ ṣó o ti lọ sọ́ọ̀tì ẹ̀ torí the last time tí mo ṣàkè ní December tó kọjá ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ni ò lè lọ́lé the last twenty twenty two December náà ẹ ẹ̀ lè lọ́lé torí wọ́n pa yín ṣé the same ọmọ yíbò tó ra mọ́tò tó jẹ́ pé tó bá wà nílẹ̀ yorùbá wà á kọ́lé àràǹbádá wà á twitch wà á mú gbogbo ilé aṣẹ́ringidi wà á gun mọ́tò latest ṣùgbọ́n tẹ́ bá lọ sí fíléèjì yín wọn bí pọnrípọn gba bàbá la yín mélòó nù yín ló tó bẹ́ẹ̀ láti gbé mọ́tò tẹ́ fi ṣọlá nílẹ̀ yorùbá tẹ́ fi ṣe bí ọlọ́ba lẹ́ẹ̀ lè gbé wọnú fíléèjì yín ẹ mọ̀ pé tẹ́ bá gbé wọnú fíléèjì ayé yín máa jóná ẹ kì í lè gbé mọ́tò yín wọnú fíléèjì tẹ́ bá lọ lé ẹ máa páàkì ẹ wábò kan nínú igbó lẹ máa lọ páàkì ẹ sí àbí kẹ̀kẹ́ gbé síbi tó jìnnà jìnnà jìnnà jìnnà kẹ lọ sùn kẹ lọ gbé sí hòtẹ́ẹ̀lì kan kẹ dínà ẹ wá kó aṣọ àkísà ẹ kò wọ ẹ tún kó sílípàsì tó ti já tó ti gbó ẹ kó sẹ́sẹ̀ pólíbàgì yẹn wọ́n ti fi ṣépè fún yín òun náà lẹ tó máa gbé dání ẹ gbé wọnú fíléèjì yín kán lè máa wò pé à eléyìí ò tiẹ̀ rí ṣe tó bá jẹ́ wípé ìlú yín ó gbè yín ó ṣe é fi yan gan ni kí ló dé tí gbogbo nǹkan tẹ àṣìfù nílẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ ṣe máa gbébọ lọ́bẹ̀ kí wọ́n rí yín pẹ̀lú àwọn bíbíkà àti gbogbo ilé àwa wítán àwọn èyí tó bá tí ò ṣe kinní ẹ bá lọ kọ́lé òfò àtàdánù sínú fíléèjì wọn á wá mú ilé wọn á kan lọ ran gbọ̀ndán á kan lọ ṣalalu ẹ lọ ẹ ní à ń niyín lára nílẹ̀ yorùbá mo ṣe dandan ni ká ẹ kú sí wa lọ́rùn lẹ̀ yorùbá ni èmi ò máa ríro eléyìí ọmọ yorùbá ẹ máa gbà mí wọ́n ní àkèébá ní tán káfani nítan ya ẹ wá wá àwọn tá a gbà sílẹ̀ tó jẹ́ pé ibi gòmùgòmù a ní kó wá jẹun ó wá dini lọ́wọ́ mú ẹ ní ìlú yín ní ilẹ̀ yíbò ó niyín lára ẹ sá wá sílẹ̀ yorùbá a gbà yín gẹ́gẹ́ bí ọgbà tí ń gbàyàn a gbà yín a fún yín lóúnjẹ a fún yín ní oúnjẹ tẹ́ ẹ̀ rí jẹ nínú ìlú yín a fi yín lọ́kàn balẹ̀ ẹ lè ronú ọpọlọ yín lè pé pé ẹ jẹ́ kí n ṣe ṣe irú bísínẹ́sì yìí ẹ jẹ́ kí n ṣe kinní kan gbogbo bísínẹ́sì tẹ́ bá tún wá ṣe àwọn onílẹ̀ tó tẹ̀lé Yorùbá dó torí fertile ni wá ilẹ̀ eré ni àwa lalájẹ́ báwọn ọba kan tó mọ ìtàn ọbakọbakọ bá pa ìtàkítàn tó sọ wípé ẹ̀yin lẹ lajẹ́ òun ló mọ nǹkan tó rí tó ń gbà lọ́wọ́ yín tó ṣe ń pàtàkìtàn àwa la ní ajé. kò sóhun tó ṣe nílẹ̀ yorùbá tí ò gbé rí ẹ wá dé tán a fi yín lọ́kàn balẹ̀ gbogbo nǹkan tẹ bá wá ṣe tẹ bá ṣe nǹkan kékeré a wá di púpọ̀ mọ́ yín lọ́wọ́ ẹ̀yin yẹn ọkàn yín ti wá balẹ̀ ẹ bìlíìfù wípé ọ̀nà wo lẹ́ lè gbé gba o tá ẹ lè fi ẹ́tà kẹ́ lè gba Lagos lọ́wọ́ wọn o lọ́wọ́ àwọn ọmọ Yorùbá ẹ wá ń wò wípé òkè ẹjẹ́ a máa fẹ́ wọn láya ẹjẹ́ a máa fẹ́ wọn lọ́kọ torí tẹ bá ti fẹ́ wa láya tẹ fẹ́ wa lọ́kọ tá a bímọ àwọn ọmọ yẹn á máa kílèmù ilẹ̀ Yorùbá lọ́jọ́ iwájú bíi ti gbárébọ̀ bíi ti gbárébọ̀ yín mo láwa kì í gbárébọ̀ gbádébọ̀ làwa ń jẹ́ nílẹ̀ yorùbá kì í ṣe gbárébọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin ọmọ àlè ilẹ̀ yorùbá apákan ìfún apákan osùn àsìkò ìjìyà yín ti fẹ́ dé báyìí kò dẹ̀ ní da fọ́mọ àlè tí kì í ṣọmọ yorùbá tó dìde tó ń ṣe gàràgàrà mọ́ ìran mi sórí tiẹ̀ yí sẹ́yìn ni ó wá wí tán òun halẹ̀ mọ́ mc <laughs> olúlu ti tèmi olúlu títí gbogbo wa mc of lelelelele of Lagos eh, leave lele for lele wey dey lele dey go mc tia ìkan lára àwọn ọmọ ilẹ̀ yorùbá ni ìkan lára àwa ni ìkan lára àwọn product ilẹ̀ yorùbá ni wọn bí wọn bílíọ̀nù re ṣé ah, ṣé wọlé nǹkan tó ń sọ yìí àyà má gbẹ̀kú lọ́dàn ẹ̀yìn o ẹ mà fẹ́ máa nípọn láyà bí ìrà olówó yín wá jẹun yó tán ó wá ń wá bẹ́kùnbẹ́kùn kiri ara yín wá balẹ̀ tán ẹ wá sọ wípé àwọn onílé tó fi yín lára balẹ̀ àwọn olókùn tẹ́ fẹ́ máa ti ọwọ́ bọ̀ lójú ojú yín máa fọ́ ni ah etí yín á bó imú yín á bó orí yín á yí. ìwọ ò ṣe lọ síwájú ọ̀dọ̀ MC kó lọ tútùkùtù tó tù yìí torí ẹ bá máa dúró lọ́rùn ẹ táyé ṣó tán ẹ mc iṣu yachukwudi àbí ẹ̀yẹ yẹn ti gbàgbé ni ọ̀flélé olúlu nígbà eh, election ṣé february ni tí mi tiẹ̀ mọ ẹ ṣáà mọ gbogbo story yẹn ó lọ gbé yachukwudi wá tí yachukwudi náà wá ń fọ̀fọ̀kúfọ̀ mc na our brother o he give us our shop o he dey give us money o he dey do this he dey do that o ọ̀ọ́bì ẹ̀ eh, mc. Mm ó tán yẹn báyìí ó tán bí ó tán o MC ìyá Ṣúkùdì ṣé o ti ráwọn ẹbí ìyá Ṣúkùdì kò sọ́jọ́ tán máa lọ́ọ̀fù wa wọn lọ́ọ̀fù wa àsìkò dẹ̀ ti tó tá a máa fàparí iṣu àlejò gbogbo yín nílẹ̀ Yorùbá ẹ padà sílùú yín ẹ jẹ́ wá sàn kankan fún yín o gbogbo eléyìí tó sọ all this way you dey talk say eh, if you una start with us MC go dey beg for peace eh, eh, dem say if una start we go fold our hands like this. we go come dey cry like say leave us in a leave us in a orim atayanyi ẹjẹ páànù ìyá oh! ṣàgbọ́ bàbá ak forty seven ó oh, ọmọ dádì mi yẹn ọ̀pọ̀ pọ́rìpọ̀ ìyá á jẹ yálàyà ìyá yálàyàlà yálà yín ẹ tí ì mọ̀ kankan èyí tán ṣe fún yín láyé ìgbà yẹn ṣe gírágírá tẹ máa ń ṣe kiri ilẹ̀ tẹ máa máa wú bí ọ̀pọ̀lọ́ àwa kì í ṣọ̀pọ̀lọ́. Mm àwa ò kì í hùwà bí ọ̀pọ̀lọ́ tó máa fi gbogbo ìgbà jọra ẹ̀ mọ́lẹ̀ ológìnní tó máa ń yọ́lẹ̀ rìn ni ọkọ ọ̀pọ̀lọ́ ọkọ eku ọkọ yín la jẹ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ fẹ́ ọ̀run ti fi wá ṣe olórí yín ọkọ yín la jẹ́ ọkọ ìyálàjà babaláku babababababa yín ẹ̀yàn ọmọ yín bò ó làwọn ọmọ Yorùbá jẹ́ láìsí àwọn ọmọ yorùbá àti ilẹ̀ yorùbá nínú ayé yín inú igbó lẹ máa wà àwàlàwàlà yín lójú mo mà rógo ẹ mà gbà mí kalẹ̀ o ṣé mc tiwa náà ló ń halẹ̀ mọ́ mc á wá bẹ̀bẹ̀ fún píìsì kò dẹ̀ ní ragbá fún ìyá ẹ̀ kò ní bá mi yẹ ìpọ̀nrípọ̀n gbẹ́ ìyá ẹ̀ nínú fíléèjì ibi tó wà àti àwọn generation ẹ̀ mc ni wọ́n fẹnu pè bẹ́ẹ̀ yẹn tó ò fi dàlà lẹ̀ gàràgà kí ló fà what can fà kí ló fẹ́ fà àrífín mc ṣe orí báyìí sí finish mc ṣọ́rára nǹkan ti máa sọ fún ẹ ṣé o ti rí sí finish kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe èbòlò kò sí bẹ́ẹ̀ ti lè ṣèbòlò àwọn ọmọ yíbò tí ò ní rùn gbé gbogbo yín tẹjọ́ ọmọ yorùbá pọ́nbélé tẹ́ lọ́ fẹ́ wọn láyà tẹ́ fẹ́ wọn lọ́kọ tẹ́ rò wípé ìfẹ́ ni wọ́n ní sí yín my dear ara ẹ ló ń ṣe ara plan wọn ni láti take over ilẹ̀ yorùbá àwa dẹ̀ sọ fún yín ṣé rí ẹ̀yin tẹ́ wá fẹ́ wọn lọ́kọ tẹ́ fẹ́ wọn láyà yẹn tí ojú ṣe ti rí bọ́n ṣe ń lérí sìn ní ọjọ́ kan ọjọ́ kan gbogbo gbẹgẹdẹ á gbiná ẹ̀yin gan-an ẹgbà yẹn lẹ máa mọ̀ yín pé ẹ lé ńlẹ̀ torí ẹ ní àní kàyín mára wa àní gbà yín àwọn gan òdẹ gbà yín àbí kò tí ì yé yín ni tó o bá rò yí pé irọ́ ni nǹkan tí mò ń sọ tí mò ń pa tí ò yé ẹ lọ́wọ́ ọ̀rọ̀ ìyàwó Akérédolú Betty Akérédolú nítorí pé ojú ọmọ Yíbò tó fẹ́ bàbá Akérédolú ex governor Lagos state eh, Ondo state tí wọ́n tí wọ́n jọlọ nípè lẹ́nọjọ́ mẹ́ta ẹ̀kọ́ lọ́n tẹ́wọ̀n sáfẹ́fẹ́ rere Betty Akeredolu ṣebí kan lára èèyàn ọmọ Yíbò ni ṣèbó wá sílé tó lóun fẹ́ wá bìkan minister àbí senator ni ṣe bẹ́ẹ̀ lé ní pẹ̀lú gbogbo owó ẹ̀ sọ pé ẹ̀ gbowó ọwọ́ ẹ̀ o gbogbo owó tá méèkì tó méèkì nílẹ̀ Yorùbá tó kó tó yẹ kó fi ṣe lóòǹdó ó kó wá ó kó wá bá yín ẹ̀ sọ pé ẹ̀ fẹ́ owó yẹn ipò owó ilẹ̀ Yorùbá ni we no want it ta make una return the money now from yoruba land you bring am una collect the money from betty because betty be una sister he marry our daddy one of our products Later, akeredolu the ex-governor of ondo state We die some this uh, december or so hmm. because betty marry yoruba he won't come she won't become minister or senator please correct me for comment section if na minister or senator or uh, which one you wan become she wan become betty akeredolu for una area e go back to to her village for igbo land there she say she wan she wan become senator or minister there she carry money come spend for na. the money wey dey suppose the way belong to ondo state wey dey suppose to dey pay people salary make dem take do something for ondo state she carry all the money she gather all the money bring am to una village una collect the money for una hand ah. well una no tell am say na yoruba land money una no want the money una collect the money after una collect the money una vote for her no na shebi una send am back she failed woefully nothing for round she jog jog jog she do everything nothing wey she no do for una una collect everything for her hand when the day come una just comot the share for im yansh like this she fall yakata na one of una product yo. na because she marry yoruba o una tell her say na outcast she be because she don go marry yoruba she no be part of una again so ìwọ tó o bá ń rí wọn tó ń fẹ́ wa lọ́kọ tó ń fẹ́ wa láya tó rò wípé ìfẹ́ ẹ̀ náà ní ara ẹ̀ náà ń ṣe o ti lé ńlẹ̀ bó ṣe wà yẹn o ò jára ayé o ò jára ọ̀run mọ́ because bí ẹni tí ìgbí gbẹgẹdẹ kò dẹ̀ sọ́jọ́ tí gbẹgẹdẹ yẹn kò ní gbiná ní nàìjíríà tó ní kálukú abá tiẹ̀ lọ sórí bó o bá bí ogún ọmọ fún wọn wọn ò ẹkún ara wọn kó jọmọ yorùbá kó fẹ́ ẹ lọ́kọ kó fẹ́ ẹ láya wọn ò ka ọmọ àti ìwọ fúnra lára ẹ wọn ò ka ẹkúnra wọn ṣé o títí wa náà báyìí o ti dapá kan ẹfun apá kan osùn torí pé ẹ̀yin ni ìran ọmọ àlè tó ń balẹ̀ yorùbá jẹ́ tẹ́ ẹ̀ mú gbogbo ibi tí kò yẹ ká tẹ̀ tẹ́ ẹ̀ ń tẹ̀ báṣubàṣu tẹ́ ẹ̀ mú gbogbo ilẹ̀ yorùbá tẹ́ sórí ẹ̀ kodò ẹ̀yin yìí lẹ́jẹ́ apá kan ẹfun apá kan osùn ọmọ àlè ti pọ̀jọ́ mọ́kànlọ nílẹ̀ yorùbá ẹ̀yin lẹ wá sọra yín di gómìnà ẹ̀yin lẹ fira yín ṣe sénétọ̀ ẹ̀yin lẹ fira yín jọba ẹ wá mú gbogbo ilẹ̀ yorùbá ẹ dojú ẹ̀dínlẹ̀ fẹ́ bà gbogbo everything jẹ́ kẹ́ lè wá take over from it. ìrìn yín bá wí nígbà táwọn ọmọkọ ọ̀ríjínà tí wọ́n sá sẹ́yìn nígbà tó jẹ́ pé ọ̀tẹ̀ làwọn ọmọkọ ilẹ̀ yorùbá láìkì jù ọ̀tẹ̀ ní òun ló bá yé yín jẹ́ ọ̀tẹ̀lẹ̀ láìkì jù ó làwọn ọmọ kan ṣe ráyè mọ́ yín lọ́wọ́ tán ṣe ti gbogbo yín sẹ́yìn ọmọ kan mélòó ló ráyè nínú gọ́vnà gọ́vnà ṣe kínní nínú sínẹ́ẹ̀tì náà bí wọ́n bá sọ pé sínẹ́tọ̀ sínẹ́tọ̀ gbogbo ilẹ̀ yorùbá ọmọ ọkọ ọ̀ríjínà mélòó tí ò ṣapákan ẹ̀fọ́ apákan sùn òun ló ráyè tó jẹ sínẹ́tọ̀ ọmọ ọkọ ọ̀ríjínà tí ò ṣapákan ẹ̀fọ́ apákan sùn mélòó ló jẹ sínẹ́tọ̀ mínísítà mélòó ló wà lásọ̀fẹ́ mélòó ló jẹ gómìnà mélòó ló ń jọba gbogbo ẹ̀ pátápátá tẹ bá wo gbogbo àwọn tó ọ̀pọ̀lọpọ̀ tó ń jọba tó jọba nílẹ̀ yorùbá bẹ bá kó wọn jọba bá yẹ one thousand ọmọ àlè tó wà bẹ́ẹ̀ lọ sí nine hundred just hundred nìkan ló jẹ́ complete ọmọ kan tó wà bẹ́ẹ̀ the same thing nínú politics náà ninety ninety five percent àwọn tó ń jẹ́ gọ́fúnà tó ń jẹ́ mínísítà sínétọ̀ lé wa lórí tó ń pàṣẹ ilẹ̀ yorùbá lónìí apá kan ẹfun apá kan sùn bíi kí bàbá wọn jẹ́ ibo kí ìyá wọn jẹ́ yorùbá àbí kí bàbá wọn jẹ́ yorùbá kí ìyá wọn jẹ́ ibo gbogbo wọn wá mú gbogbo nǹkan ilẹ̀ yorùbá wọn dojú ẹ̀ délẹ̀ wọn ba ayé jẹ́ wọn bọ̀rùn sí jẹ́ àwọn ọmọ ọkọ wọn wá sá sẹ́yìn tàbá sọ fún wọn ẹ jẹ́ àdìde ká ṣe nǹkan tó yẹ ká ṣe ọ̀tẹ̀ ogun náà bẹ̀rẹ̀ sí ní lọ ṣe tí ẹ wọ́n á mú píṣọ ẹ̀ wọ́n á lọ fi sí àárín wọ́n á lọ gbé sídìí ogun bọ́n ti ń bẹ ajá sí ogun náà máa máa gbé àfọ̀ṣẹ gbàǹgbà síta wọn ò mọ̀ pa yí ara wọn náà ń bàjẹ́ ìwọ náà máa rò é pọ́n gbógun tì bọ́n bá ṣe yẹn wọ́n fẹ́ pa ẹ́ tọ́rọ ẹ níbọ̀ títí títí tí bọ̀ ọ̀ràn ẹ tí wọ́n fi kú lé ẹ títí títí tí ọlọ́run ò gbà fún wọn wọn á ní ó ẹja àtàkì iṣẹ́ ọwọ́ ẹ̀ iṣẹ́ ọwọ́ ẹ̀ ní jẹ́jẹ́ abàjẹ́ àwọn míì wá kóra wọn jọ wá ní ẹjẹ́ afárán ba tiẹ̀ jẹ́ gbogbo àwọn tó bá mọ̀ mọ́ ẹ gbogbo èèyàn tó bá dé tí ò mọ̀ ẹ́ gan wọ́n á fẹnu ba tọ̀tá ẹ̀ jẹ́ ń bẹ̀ àwọn dẹ̀ fẹ́ jẹ́yàn láyé ẹ rí wọn ẹ̀rọ lọ́run nǹkan táwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá gùdù sí tí àwọn ọmọ àlè fi rí àyè wọlé sí wa lára àti wá lé ọmọ àlè kúrò báyìí ó ti wá dogun tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ṣé irú olórí burúkú ọmọ àlè yìí a máa gbégbèkúgbè ẹnu sọmọ Yorùbá ẹ̀ ń jẹ epo wá mi mà ríro eléèrí láyé mi o ẹ̀ ń jẹ epo wá ẹ̀ ń jẹ ata wá ẹ̀ ń jẹ iyọ̀ wá ẹ tún máa ṣe gàràgàrà ẹ máa fọwọ́ là wá lórí ta ló gúnyán fún yín tó ní tọbẹ̀ òṣòro mi rí yín bá wì nígbà tá a rí lára sọ̀rọ̀sọ̀rọ̀ ọmọ yorùbá tán láwọn ọjọ́ ọmọkọ yorùbá pọ́nbélé tó jẹ́ wípé ẹ̀yin náà ń sọ̀pọ́ọ̀tì torí àtijẹ́ iná mi. bẹ́ẹ̀ ni mo rí fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí kan lọ sí ilẹ̀ yíbò ń bẹ̀ tó interview àwọn ọmọ yorùbá tó wà scanty tó ń gbé bẹ̀ tí ó ń béèrè how long have you been living in this place ìyẹn náà sọ i've been living here for the past thirty years the Yibo people are very nice they did not harass me they love me they are supportive they are decent. will you shut up your mouth. èèyàn lẹ́yìí ẹ̀dá ẹ̀ gbogbo èèyàn lẹ́rọ pé ó ponú tó gbému bíi tiyín tí o bá jọmọ yorùbá tó ń gbé nílẹ̀ yíbò tí wọ́n náìsì sí ẹ tó ń ṣe oríṣiríṣi ó fọwọ́ ẹ̀ síbi tọ́wọ́ ń gbé ìwọ gan òní fẹ́ jẹyàn ẹ̀ níṣu ni ṣé ìwọ ń bá wọn dulẹ̀ ń bẹ̀ pé nítorí o ti pẹ́ tó ti pẹ́ ń bẹ̀ yẹn o ilẹ̀ Yorùbá ni ní ìṣẹ́ iná àbí kò sọ pé no man's land níbi tí ò ń gbé ń bẹ̀ ṣé bí àwọn ọmọ Ìgbò tó ń gbé nílẹ̀ Yorùbá tá a fi ọlọ́kàn balẹ̀ tá a fún ní láìfù tó ń dé nílẹ̀ Yorùbá àwọn tó ń níran tó ń jámọ̀ nǹkan kan àwọn ọmọ àfipá jáwò bí wọn lórí ẹni àwọn tán ní respect tán lápọ́nlé lára tó jẹ́ wípé kò sí nǹkan owó ti jọ wọ́n lójújù kò sí nǹkan tán lè fi wówó nínú ayé gbogbo nǹkan burúkú ilé ayé yìí owó owó owó owó lẹ́yìn owó owó owó owó owó owó owó owó ni ẹ̀mí èèyàn jámọ́ nǹkan kan lọ́wọ́ yín ṣé bóun làwọn ọmọ yorùbá kankan tán ti tán tán ṣe rádaràda tán lọ ń kọ́pì yín táwọn náà wà àtìlẹ́sì tán fẹ́ máa hùwà bíi tiyín kọ́ ṣáàtì mẹ́kọ̀ owó ìran yorùbá ló ní nǹkan tán pè lọ́mọlúàbí ìran ọmọlúàbí ni wá ọmọ tínú àbí ọmọlúàbí ni wá ká tó ṣe nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń rò lẹ́ẹ̀mejì torí wọ́n á bí ọmọ ẹbí wo lo ti jáde ìlú wo lo ti wá ẹbí wo ló ṣu àwọn òbí wo ló ṣu nílẹ̀ Yorùbá so wàá fẹ́ protect orúkọ ẹ̀ ṣùgbọ́n nígbà tẹ́gùn àgùntàn wa ti ń bá járìn ó ti di dandan ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń jẹ̀gbẹ́ sìn àwọn náà ti ń ṣe bí wèrè bí àwọn ọmọ Yíbò tó jẹ́ pé kò sí ìwà òfò àtàdánù tí ò sí lọ́wọ́ wọn kán bara wọn lójú jẹ́ kán ṣàtìrówó ẹ̀dẹ̀ wowó wowó náà ìlú yín ò gbè yín tí ìlú yín bá gbè yín ni ẹ̀ ní tìjú àti february ló yẹ kí gbogbo yín ti lọ elétẹkọ̀ máa ma tó bá tún ti gé yín jẹ máa san ẹ ẹ̀yin fẹ́ kúrò gbogbo ọmọ yíbo ẹ fẹ́ gbá lábà market ẹ fẹ́ gbé lọ ẹ fẹ́ gbé kinní kan maládìpọ̀ market ẹni gbogbo ẹrù yín ẹ gbé ẹ sílẹ̀ ẹ wá gbọ́ ọ bá ti ń lọ gbogbo ilẹ̀ tẹ́ rà ní orí ilẹ̀ babalá baba wa nílẹ̀ yorùbá ẹ mí gbélé yín dání o mo ní gbogbo property ilé tẹ́ ẹ lọ ẹ kọ́ àtẹ̀yìntẹ́ ẹ̀ rà nílẹ̀ yorùbá tẹ́ ẹ̀ sọ wípé yín lẹ́ni ilé ó yá ọjọ́ kan àwa gan máa dìde à á sọ fún yín ó yá ẹ ilé yín kúrò lórí ilẹ̀ baba wa ṣótán èyí tẹ́ ẹ bá ra ilẹ̀ tẹ́ ẹ ti develop ẹ̀ ó yá ṣèbí ilẹ̀ lẹ́ra ó yá ẹ gbélé yín kúrò lórí ilẹ̀ baba wa ó ti tán tẹ́ ẹ bá wá rí ilé yẹn gbé tẹ́ ẹ rí ilẹ̀ yẹn gbé ayé yín máa ẹ má jẹ́ fún yín lépè torí MC ò bọ́ síta láti dá sí anything àníṣe lẹ́nu January yìí tá a wọ January tọ́lọ̀ mú wa wọbẹ̀ di wákàtí mi ì mi ì rí mi ì rí ọ̀rọ̀ ẹnu MC lórí social media mi ì rí kó sọ̀rọ̀ mi ì rí nǹkan kan nípa MC kí ló dé tó wá kàn fún MC nísìn ṣé MC nìkan lọmọ Yorùbá ni ṣé eléyìí wọ kó mà ní láti last year tó ṣẹ̀ṣẹ̀ ń jí nísìn because I don't get it ṣé nǹkan tó ti ṣẹlẹ̀ ní last year February tí àwọn tó fẹ́ pé wọ́n yẹ ní next month yìí ó ní wọ́n gbogbo ìgbà tó ṣẹlẹ̀ yẹn yìí ó wà ní kómà ó sínú ayé ẹ kàn máa dá wàhálà alẹ́ ẹ máa expect pé àwọn kan máa dákẹ́ fún yín ta ni yín ganan ta ni yín ta ni yín ọmọ yíbò mò ń béèrè lọ́wọ́ yín lèyí tó gbọ́ yorùbá ẹ̀yin ọmọ yorùbá tẹ́ súnmọ́ ọmọ yíbò ẹ bá mi pín fídíò ìdọ́dọ̀ wọn ẹ bá mi fún ẹ bá mi fún wọn ní ọ̀rọ̀ sọ ẹ bá mi fún wọn lọ́rọ̀ bàjẹ́ ní ibi comment section ẹ bá mi kìpọ̀n nípọn gbá babaláku babalá babababababa wọn ẹ bá mi rán wọn sínú south east tó jẹ́ pé ilẹ̀ aṣáko tí kò gbé wọn tí kò tí kò wà productive ilẹ̀ Yorùbá make you somebody tí ẹ bá ti délẹ̀ Yorùbá ayé yín ò tí ì dáa bẹ́ẹ̀ ni tí ẹ bá ti dé ilẹ̀ Yorùbá sẹ́ aláyé yín ò kò lójú ẹ wá ní délẹ̀ yorùbá kílẹ̀ yorùbá mi sì yín kẹ́dé kẹjẹ́ èèyàn tán kẹ wá máa wò ó wípé ẹ ti yó tán ìrẹ́yìn fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ ẹ wá ṣe kùgbẹ́ndu sọ́lọ́dẹ ẹ wá fẹ́ máa tìka bojú wa wàláì ayé yín máa rún ayé yín máa làbà MC ṣó ti rí báyìí ṣó ti rí lára àwọn èyí tó ti ṣe sẹ́yìn gbogbo oríṣiríṣi olóyè ìpadà yìí ń jà rìnrìn nílẹ̀ ìsìn ṣùgbọ́n mo mọ̀ pé nínú ọdún tá a wà yìí yóò tí ì ṣe làwùlàwù kankan so kò sí kọ́ọ̀sì fún láti come for you orí máa tàyẹ́ ẹ̀ gan ni ìwọ tó dẹ̀ wá sọ̀rọ̀ if dem born you well ya go where mc dey make you go turn dey stay for in front shebi you sabi talk you say you get liver na you say if una start for lagos una don start am before eh, this time around una don ready okay we know say una dey plan na. Eh? we know say una dey plan una dey get plan shebi na every every sunday every every sunday evening for lagos state una dey do meeting kò sí ọmọ yibo tó wà ní ilẹ̀ yorùbá be it any area tó bá ń gbé nílẹ̀ yorùbá ogun state ọ̀yọ́ state ọ̀ṣun state ní èkìtì ní ondo ní anywhere lagos ni sunday evening wọ́n máa ṣe meeting kí ló rèé pé wọ́n ń ṣe nínú meeting wọn kí ló rèé pé wọ́n ń discuss nínú meeting wọn tẹ́ bá búwa ẹ búwa ẹ búwa ẹ láàmọ̀jú patí lọ ẹ fi wá sílẹ̀ ọlọ́run tiwa ló dá wa bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀mọ patí ṣe ẹ̀yin náà nù ún nì ọ̀pọ̀lọpọ̀ ọmọ yíbò náà lẹ máa ń sunkún patí yorùbá pé tí yíbò ẹgbẹ́ yín bá ṣe patí tó bá invite yín ẹ kì í lọbẹ̀ torí wọn ọmọ patí ṣe yorùbá tó bá invite ẹ máa ń tanná wá kiri nípìnjọ abẹ́wé party day because una know say any yorùbá party you go shop like say you wan die no be only you go shop you go flex you go dance dance to good music your body go make fuke fuke fuke you go dey happy your belle go dey sweet you go meet people you go dey connected apart from that you go carry different different no gift wey dey this world wey yoruba no dey share for party na so god created us he dey jealous una dey jealous us everything about yoruba na una dey jealous asoebi today na we get time all the design the different different design uh, different different styles wey dem dey do now na yoruba get am many many things wey dey nigeria today wey e, e, e reach abroad and everything na we yoruba get am na we una just dey jealous for nothing oh, ọlọ́run ti rí yín adánitán ti dánitán kátúnidá yín tó wọlé dé ẹ jẹ́ kí n wá sọ fún yín o kò sí nǹkan tí baba ńlá kú baba yín fẹ́ dá sílẹ̀ nílẹ̀ yorùbá tí agbára wo ò ká ọ̀rọ̀ ẹnu kọ́ no be mouth ẹ̀yin kàn máa ń lẹ́nu ẹ máa ń ṣe bí wèrè àwa ò ní láti lé ẹnu ohun tá a bá ní òun la máa fi kojú yín ẹ jẹ kísà níyà ṣé lè tó ṣẹlẹ̀ nígbà ayé bàbá wo lọ́wọ́ lẹ́sẹ̀ ń sunkún tẹ́ ẹ̀ ń ronú gbogbo ọ̀nà àti rọ́rọ́ ẹ̀ lẹ́sẹ̀ ń sọ pé kán máa fẹ́ wa láya kán máa fẹ́ wa lọ́kọ tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ò mọ̀ nítorí ẹ̀ fẹ́ gba ẹ̀san ẹ̀ òun ni gbogbo tátìkì tẹ́ ẹ̀ ń lò yẹn ìyẹn lẹ́sìn òun ló sì wà lókun àyà yín ẹ̀ dẹ̀ ṣe ń wá gbogbo ọ̀nà tẹ́fẹ́ fi retaliate tẹ́fẹ́ fi ìyà jẹ wá ẹ lọ́ọ̀fù ọmọ yorùbá kankan mo pítì ọmọ yorùbá tó fẹ́ yín ó kù tiẹ̀ ẹ̀yin tó jẹ́ pé bọ́mọ yín bá fẹ́ yorùbá ẹ máa ń le dànù ni ẹ ń gbà ẹ ń kakún ara yín mọ́ èyí tó dẹ̀ fẹ́ wa ná tó jẹ́ tiwa tó ṣojú kòkòrò owó lọ fẹ́ yín náà kò sí wàhálà ìjọ tí kinní ìbá máa ṣẹlẹ̀ ìjọ yẹn lẹ máa mọ̀ pé ẹ bìlọ́ǹgì síbì kankan èmi ni yín wọ́n á fi yín bẹ́yẹ́ ẹ máa kóra yín jọ tẹ máa lọ fọ́ọ̀mù kọ́ńtírì tí yín níbì torí àwa gan ò ní gbà yín a ò gbọ́mọ àlè mọ́ àgbọ̀mọ àlè mọ́ ọmọ àlè ti balẹ̀ Yorùbá jẹ́ àsìkò ti tó ọmọ kan ti ṣe tọ́tọ́tẹ́ dìde bẹ́ẹ̀ ni ọmọ àlè tó bá gbẹ́ni onígbèkúgbè yẹn jẹyan yín níṣu bẹ́ẹ̀ ni mo sọ fún yín láyé ẹ mọ́ you this man má ever halẹ̀ mọ́mọ́ ìran Yorùbá kankan mọ́ tó bá ní yín lára jù may una comot for Lagos may una go back to una village na by force ṣọ́ fọlọ́bì yìí mọ́ Lagos èyí tán bá fọlọ́bì ẹ̀ mọ́ bẹ́ẹ̀ tán bí sí Lagos ẹ júwe ibi tán piri placenta wèrè mọ́ kán lọ ṣí kán lọ wu kúrò bẹ́ẹ̀ kán gbé fún àti gbogbo property yín ẹ kọ́ business yẹn kó lọ kẹ́ fi Yorùbá lẹ̀kẹ́ wà wò bẹ́yà wá sokó bá bá yín ẹ fi wá lọ́rùn sílẹ̀ ẹ fi MC lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ kó ṣe lé ayé ẹ̀ òun náà dẹ̀ ti rí gbogbo bó ṣe ń lọ sìn mo mọ̀ ẹ́ pójú àti wálẹ̀ ṣe ara ẹ̀ á ti máa balẹ̀ pẹ̀pẹ̀ bó tẹ̀ sọ wípé irú àwa ẹ̀ báyìí ká má wálé kò sí wàhálà òótọ́ ọ̀rọ̀ náà ni mo sọ fún gbà yẹn tó ní èmi má wálé tó máa máa tẹ́tì mi lórí fóònù kò sí wàhálà ṣòro ayé ẹ̀ náà báyìí sìn àṣà ni máa wù ẹ̀ràn èmi ò fọjú ẹ̀ mọ́ra o nǹkan tó bá wù ẹ́ ni ṣe o ṣùgbọ́n mo mọ̀ pé ò lè dọlọ́run ìyẹn ìwọ MC ṣùgbọ́n mo àlè tó yìí gbẹnu nígbèkúgbèsì jẹ́ ká lẹ́lẹ́yẹ ọ̀rọ̀ lẹ́ẹ̀ lọ́nà kí tó wá ka tó wá fàbọ̀fẹ́ dìyẹ àti wípé gan-an ò ṣe làlọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ewé làbọ̀rọ̀ fàbọ̀fẹ́ dìyẹ ẹ máa gbọ́ ọmọ àlè ọmọ àtiró ó ní táwọn bá bẹ̀rẹ̀ pẹ̀lú wa àwa là má bẹ̀rẹ̀ àwa là má má bẹ̀bẹ̀ fún píìsì píìsì ni ẹ gbé wá ní kíkan á gbé pàdé yín ní kíkorò orí yín á burú orí á ta yín ẹ̀yin gan ọmọ Yorùbá èrò pé ọmọ Yorùbá ni àdùbúlẹ̀ ìjàlá wà <laughs> àsìkò ti tó tó ẹ fẹ́ rí ìjà ọmọ Yorùbá ṣé tí Yorùbá bá tá a bá dìde tán pẹ̀lú yín ṣe rò pé mi ìyálà ìyá yín gbé ni ẹ mọ̀ wá ẹ rò pé ti kó wa rin wa ẹ ti destabilize wa àbí ẹ rò pé ti kẹ ẹ ti sọ èdè àìyedè sáàrin wa à ń bára wa jà kò lè yé yín kò lè yé ayé yín à bára wa jà kankan à bára wa jà unite ẹ̀yin ẹ gbé wá ẹ̀yin ẹ múra wèrè yín kẹ wá kẹ wá bá wa ìgbà yẹn lẹ máa mọ̀ wípé yorùbá ò bára wọn jà wípé bá a ṣe wà lélẹ́yìí ẹ mọ̀ kankan one second sí ti pọ̀ jù ẹnu wá jọ ìmọ̀ra wọn báyìí ni ìgbà yẹn lẹ máa mọ̀ wípé yorùbá ò ń ṣẹni tẹkọ̀ lè ṣe gbẹ̀yìn wọn láéláé tán bá bá yín ṣeré náà bá yín ṣeré tá a bá fìfẹ́ hàn sí yín kò mí pé a ti ya wèrè kẹrọra máa fọwọ́ yín síbi tọwọ́ ń gbé kí ìfẹ́ yẹn kó máa lọ bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá lẹ́ ń ṣe èrè tá a bá ṣèjẹ̀ fún yín lẹ́ẹ̀kan ẹ̀mí yín ò dẹ̀ gbé gbogbo ọ̀nà tẹ́ bá fẹ́ gbé wá pàdé wa àwa gan ti rẹ́dì ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ yín wípé ilé ìtẹ́tì síta yìí ó tún ti sí wa ní pẹ́rẹ́ pàkọ́ ó tún ti tawájí lójú oorun MC bá mi sọ fún àwọn boys yẹn àti sego àti gbogbo yín kúdẹlẹtì àti àgbẹ̀dẹ ó dẹ̀ pọ́n ní bàbá àgbẹ̀dẹ ní stroke gbogbo yín ṣá ọlọ́run á fún gbogbo yín bàrúwá every one of you ẹ dìde ẹ múra sílẹ̀ ẹ má jẹ́ káwọn pípì kan bá yín lójijì wọn ò bá wa ṣeré lórí ọ̀rọ̀ Lagos State ẹ má rò ipá ọmọ Yíbò ti jáwọ́ lórí ọ̀rọ̀ Lagos State ojú wọn wà ní Lagos State yẹn gbogbo wa pátápátá la dẹ̀ máa join hand together à á lé yín lọ àsìkò ti tó ta máa ti ṣàṣàrà bàgbó fún gbogbo yín tó mo sọ yìí mo dúró ná kí ni ìwọ náà rí sọ̀rọ̀ tí mo sọ àlàyé yìí báyìí báwo lọmọ yìbò ṣe máa ma wá sílẹ̀ wa tó máa ma disturb wa àtèmi lórí ilẹ̀ bàbá wa táwa ò lọ sí ìlú wọn àwa wí tán wá interview wọn láwọn àwọn wà ń bẹ wọn ni wọn lára ó ti pẹ́ táwọn ti wà ń bẹ ṣé bí àwọn ọmọ yìbò ṣe ṣe gàràgàrà mọ́ wa nílẹ̀ yorùbá lẹ́yìn ọmọ yorùbá tó wà nílẹ̀ yìbò ṣe ń ṣe gàràgàrà bí tẹwà torí tẹ bá ṣe gàràgàrà one percent kan tó ń ṣe pẹ̀lú àwa táwa ń tolerate àwọn ò lè gba one percent yẹn so interview yẹn ó wà void it's rubbish kò nítumọ̀ ó wà rubbish zero ni zero ni ẹ má jẹ́ ká máa jẹ́ pé torí gbogbo àtẹnujẹ ìkọ̀kọ̀ ká máa wá eye service kiri ká máa ṣe ṣe rádaràda kiri ìwọ tó bá fẹ́ jọmọ yíbò kúkú sún sọ́dọ̀ wọn ẹ má máa claim ọmọ yorùbá mọ́ tí nǹkan yorùbá bá dẹ̀ tún délẹ̀ náà sì tọ́jú ipò tún láòdù kíá ìṣẹ́jú kẹtù ti yí ìgbà yẹn la máa mọ̀ pé ọmọ yorùbá ni yín lẹ́ máa bẹ̀rẹ̀ èdè burúkú lẹ́ máa tèdè wèrè bọ́lẹ̀ ṣùgbọ́n tó bá ti di pé ó rí báyìí sìn ẹ̀yin ọmọ yíbò lẹ́ máa wà ẹ wo ìwábi gbàjarè ẹ̀yin gan lẹ́ẹ̀ fi rẹ́dẹ̀rẹ́dẹ̀ rẹ́yàn lára ah, ẹ lọbí lọbí lọbí ẹ mọ ọkọ tẹ fẹ́. ẹ bá mi drop comment yìí sábẹ́ fídíò yìí ṣé ẹ wá ti rí báyìí nígbà tá à ń sọ pé kẹjẹ ká pín ká pín ká pín ká pín tẹ ẹ nírọ́ tó ní kálukú bá dá wà lórí kọ́ńtì rẹ̀ ṣọmọ yíbò kan wá máa kílèmù pé Lagos state kan ìṣe no man's land àwọn ń bọ̀ fún wa tó bá ti pé tó bá ti pé kọ́ wá gbé Lagos ńgbà yẹn bóyá Anambra ló Lagos ni bóyá Enugu bóyá Owerri ni bóyá òun ló Lagos bóyá Imo ló Lagos state ni ẹ wá sọ fún wa nígbà yẹn má gbàgbé láti bá mi support brand mi bá mi subscribe ah ó ti lè ga jù gbogbo nǹkan ló máa ń múlẹ̀ kókó subscribe ó yá subscribe bá mi tó bá gbé fídíò dọ́dọ̀ ẹ̀ bá mi ṣí ẹ̀ kó kan àwọn ọmọ yíbò lára bá mi ṣí ẹ̀ kó dọ́dọ̀ wọn èyí tí ò bá gbọ́ nǹkan tí mo sọ bá mi ṣàlàyé fún dáadáa.